kókókó kókókó. lórí táìmù ti lọ ẹ ta ni èmi ni ọlọ́run ló ń jẹ́ mi ni ó jẹ́ dárúkọ ara rẹ kí n mọ́ ta ni èmi ni èṣù ẹ kí ló pé èṣù ah. èṣù ó ti ṣìnà o ó ti ṣìnà ibi ìbàyìí kọ́ ló ń bọ̀ ó ti ṣìnà èmi ò lẹ́rù ẹ lọ́wọ́. mi ò lè ṣìnà nítorí àdírẹ́sì wà lọ́wọ́ mi. ẹ àdírẹ́sì. bẹ́ẹ̀ ni. ó jẹ́ wo àdírẹ́sì tó ń bẹ lọ́wọ́ ẹ dáadáa orúkọ máa ń jọra wọn o ó yá kó wò kó wo àdírẹ́sì ọwọ́ ẹ dáadáa. o tiẹ̀ nílò láti bẹ̀ mí kí n má bínú ìwọ ni kó bẹ́ẹ̀ rà rẹ ọjẹ́ tètè kúrò níwájú yẹn lọ́gọ́ báyìí sìn kí ọbẹ̀ tà torí òjò náà yóò rọ̀lẹ́ olórí nísìnyí ni rádaràda ìwé ìlẹ́rù ẹ lọ́wọ́ mi nígbà tí mi ò lẹ́rù ẹ lọ́wọ́ Jésù sọ ó ní ọmọ aládé yìí wá sọ́dọ̀ mi kò rí nǹkan kan mú lọ orí ìlẹ́rù ẹ lọ́wọ́.